bóò nìyàn ṣe ní nífẹ̀ẹ́ irú ìyàwó bẹ́ẹ̀ ìwọ sáwàá kàn wá ọkàn sáwàá ju rẹ̀ ẹ́ lẹ̀ ọkàn sáwàá ju rẹ̀ ẹ́ lẹ̀ ẹ́ ọkọ rẹ̀ mọ mánéjì ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ òmíì tó dúró tì í máa sọ pé ó lóògùn fún o ìdúró tì ní ó dóògùn lọ o ìdúró tì ní. ó ju oògùn ṣíríkù lọ tí wọ́n lérò pé oògùn ni ọ̀nà àbáyọ tí ó sọ ọ́ di olórí ibú láyé àti ní ọjọ́ àlèkèyàmà kọ́lọ̀ ń kó sànù wa kọ́mọ̀ sí wa ní ẹni ibi láyé àti ní ọ̀run. náà ohun tá a bá débẹ̀ ni pé ìpìlẹ̀ níbi pé àjọmọlẹ́yìn ànábì Muhammadu ni pé tánàbì bá ṣe nǹkan kankan báyìí ká ṣe kí ni o. káwò kọ́sẹ̀ lórí ẹ̀ ìpìlẹ̀ nìyẹn àyàfi tí ọ̀rọ̀ míì bá wá tó sọ pé eléyìí o kò kàn yín irú ẹ̀ ní kéèsì pé ó fẹ́yàwó mọ́kànlá ní ti àwa kò kan àwa ọ gbọ́dọ̀ wá sọ pé ẹ wọn ní ká mọ wà níbi kọ́ wọn náà sì lágbára láti fẹ́ mẹ́wàá no òǹkàyàwó rẹ at any particular time tá a bá kà wọ́n kò gbọ́dọ̀ kọjá mẹ́rin kódà kó o ní owó lọ́wọ́ bíi Dangote kódà kó o lágbára bíi ẹṣin ogun ìyàwó rẹ ò gbọ́dọ̀ kọjá mẹ́rin ìwọ tún wá ní àǹfààní kan eléyìí tí ànábì ò ní sallallahu alaihi wasallam ọlọ́run yọ̀ǹda fún àwa pé eléyìí tá a bá ti lògbó nínú wọn ká yọ̀ǹda ẹ̀ tí kíní bá sì ń gún ọ lótìyé tí kíní bá sì ń gún ọ tó sì já sí pé ìyá ń sọ pé kó yọ̀ǹda ahun òkè ò lè wá fún ní rìtàyámẹ́ǹtì. Okay? kó wá fẹ́ ẹlòmíì jìrọ̀ rẹ̀ ìyẹn ò sí fànẹ́dì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí fún òun wọ́n darúgbó sínú ilé rẹ̀ dọ́jọ́ kú ni sórí bọ́lọ̀ bá ti pin báwọn tọ́ lórí pé ìpìlẹ̀ ní ká wo ànẹ́bí wa kọ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn rere àwọn sọ̀hábà wa rà nẹ́bì tó lọ kíìsì òkúta òkúta tí ń gbé síbi kàábà ọwá kíìsì ẹ̀ àwọn sọ̀hábà sì mọ̀ pé ànẹ́bì ti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ tó yanjú nípa tawhid wípé òkúta kan igi kan kò lè ṣe wá láǹfààní kò sì lè kónira bá wa. agasi pé ntànà ibi ṣe yẹn àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run kò wá láṣìírí kankan ju wípé ó jẹ́ àṣẹ lọ látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe nítorí àǹfààní kì í ṣe nítorí ìnira ló mú wá ló wá mú kí náà nígbà tó náà yẹn wá ká mọ̀ ọlọ́run ló pé kí Umaru ó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ló pé kí kó ṣe kí o kó sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde pé à èmi mà áàlàmù àna áàlàmù ànàkà hajarun látẹ̀dúró wà látàǹfà èmi mà kó kùtà lásán ni ọ́ òkúta kan ni ọ́ o ò lè kó nira bá wa o ò sì lè ṣe wá láǹfààní àmọ́ ọlá ń tó o ẹni tí wọ́n ní káwò kọ́ ṣe pé ohun tó bá ti ṣe káwa náà ṣe ọlá ń tó nìyẹn. ẹni tí wọ́n ní káàbù kọ́sẹ̀ ni mo rí tó kíìsì ẹ lèmi náà fi kíìsì ẹ tí kì í bá ṣe yẹn ni mi ò ní kíìsì ẹ kí ló kèmi àti ẹ papọ̀. a mọ̀mọ́ ńlá kí umaru wọ́n di ọlọ́ àná. kí olórí ibú kan láyé olórí ibú kan tó sì wà nípò olórí ibú lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeéṣe kó túbá lọ́la o kó wá máa ní àwọn sàábé gọ̀ ẹ́ ọ wá ní àmì pé sàábé gọ̀ ò ní pé lọ́jọ́ kan sàábé kan tẹ̀lé ẹnìkan tẹ̀lé sàábé kan wọ́n jọ ń lọ ń bì kan sàábé yẹn wá dé spọ́ọ̀tì kan ọ wá sọ̀kalẹ̀ lórí ẹṣin tó gùn wọ́n ń gun ẹṣin bọ̀ ni o ńgbà wá dé spọ́ọ̀tì yẹn sọ̀hábà yẹn wá sọ pé dúró ń bínà dúró ọ wá sọ̀kalẹ̀ ńbẹ̀ ọ wá tẹrí bàbá yìí ọ wá gba ibi spọ́ọ̀tì yẹn ó fi gbàbẹ̀ kọjá bọ́ sí ẹsìn ẹ̀ náà wá free láì gbé ẹnìkankan tàbí yẹn wá ń bi léèrè pé. èyí tó ṣe jọ mí lójú o èyí ti ṣe tó sọ̀kalẹ̀ lórí ẹ̀sìn tó wá bẹ̀rẹ̀ wọn ò mọ nǹkan kan síbẹ̀ àbí wọ́n rí nǹkan tẹ̀mí ò rí ni kò sí kíkan kan bẹ́ẹ̀ tó dí wa lọ́wọ́ ibẹ̀ free ó ní bẹ́ẹ̀ ni ibẹ̀ free ibẹ̀ free èmi àtànẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí ń bẹ láyé so orí ibi tí mo ti sọ̀kalẹ̀ yẹn igi kan ń bẹ ń bẹ lọ́jọ́ náà lọ́hùn tó da ọwọ́ sílẹ̀ báyìí tó da ọwọ́ sílẹ̀ tó jẹ́ pé ànábì sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gùn rẹ̀ ń bẹ tí nǹkan ọ̀gùn rẹ̀ kọjá ń bẹ òun náà sì bẹ̀rẹ̀ kọjá ń bẹ sọ wá fẹ́ kí n nàró kọjá níbi tó gìsí ọlọ́run ti bẹ̀rẹ̀ kọjá ni ó ní ṣebí ní lọ́jọ́ yẹn igi wà ń bẹ̀ lónìí kò sí igi ń bẹ̀ ó ní òfin ìpìlẹ̀ ni pé ohun tàdébì bá ti ṣe káwò kọ́ ṣe àfi tá a bá rí ọ̀rọ̀ tó sọ pé lórí eléyìí o ẹ mọ̀ wò kọ́ ṣe wọ́n bá ní tó fi ṣe bẹ́ẹ̀ àwọn ọba tí a sọ yẹn fèmí náà àbájọ ṣe bẹ́ẹ̀ ni èmi náà ò lé lórí láyà ibi táwọn ẹbí ti bẹ̀rẹ̀ kọjá kí n wá nàró kọjá ń bẹ́ẹ̀ kẹ́nìkan wá dé lónìí kó lórí ibú kan kó dé lónìí kó wá máa mú àpẹẹrẹ agọ̀ àwọn sọ̀hábà kó wá fìyẹn ṣe àpẹẹrẹ pé àpẹẹrẹ pé àwọn tó ń bẹnu àwọn sọ̀hábà tó gọ̀. Allahu Akbar. Ah! àfi kó o túbá o lórí ní tó sọ yẹn o àfi kó o túbá tó jẹ́ pé ipò tí ọlọ́run gbà nẹ́bì sí fún wa ni pé ohun yòówù kó rí ó ṣe ìpìlẹ̀ ni pé ká ẹ wò kọ́ ṣe ọba làákàyè mu ọba làákàyè mu tàbí kò bá mu ẹ̀mọ̀ díẹ̀ tàbí ẹ̀mọ̀ díẹ̀ ẹ wò ó kọ́ṣe ni ìpìlẹ̀ nìyẹn a sì ní kúrò lórí ìpìlẹ̀ àfi tá a bá rí ọ̀rọ̀ míì tó ṣèkan ní àdáyanrí fún un so ló fi kẹ́sí pé àwọn sọ̀hábà ohun tánẹ́bì bá ti ṣe báyìí lójú ẹsẹ̀ nǹkan náà jẹ́ ọ̀ranyàn ni o kì í ṣọ̀ranyàn ni o wọ́n á wò kọ́ṣe ni ṣe bí njọ́ kan tí wọ́n gbé oúnjẹ wá bá oúnjẹ wọ́n wá gbé oúnjẹ wá bá wọ́n wá gbé dọ́bù agilintí tí wọ́n ti yan wọ́n wá gbé wá bá pé kó jẹ́ bó sì wá rí báyìí ni ọba jẹ́ sàbẹ́tàn jọ fẹ́ jẹ náà bá ní òun ò jẹ ànábì wá ní ìwọ jẹ́ ń tiẹ̀. dípò káde ibẹ̀ sọ pé kí ló máa ń ṣe yín ná tó fi ká sí pé n tí ń bá ṣe ẹ̀yin ò ní í ṣe ṣe mọ̀ bẹ́ẹ̀ tó ká sí pé àbùkù ń bẹ fáwọn sọ̀hábà níbi wíwu ànẹ́bì kọ́ṣe ní hundred percent ó yẹ kó lè kwérì wọn kò ṣe bẹ́ẹ̀ ó ní tí òjèmí ó jẹ́ ni pé sórí ẹranko yìí kò sí ní orí ilẹ̀ tiwa orí ilẹ̀ ibòmíì ni wọ́n ti gbé wá so yọ àdí pé tí n bá fẹ́ jẹ́ mi ò sẹ̀ mọ dààmú yín pé kẹ́ ẹ mọ wá ẹran káàkiri mi ò fẹ́ kó sínú ìnira kì í ṣe kó jẹ́ haramu so ìwọ lè wá ẹran káàkiri ń tiẹ̀ tó bá fẹ́ jẹ́ torí náà ìwọ lè jẹ́ so àwọn sọ̀hábà wọ́n rí i pé òfin ìpìlẹ̀ ni pé ibi àníjì bá gbẹ́sẹ̀ sí báyìí tàwọn gbẹ́sẹ̀ sí ibi tó bá kẹ̀yìn sí àwọn kẹ̀yìn sí ibi tó bá kọjú sí àwọn kọjú síbẹ̀ báwọn sọ̀hábà ṣe bá nàbí lò nìyẹn tí wọ́n fi dìrọ́ díyà lọ́ọ̀hù ánihùn lónìí ìwọ ń sọ pé ntánàbí bá ṣe ọkọ̀ọ̀kọ́ bíi làákàyè léèrè wò pé ṣé kí nìyẹn bá làákàyè mu so làákàyè tiẹ̀ lọ́ọ́ máa gbé ìṣe ànábì lé lórí o ti ṣe mistake so ìwọ tó o tọ́ka sí àgọ̀ lára àwọn sọ̀hábà tó wá ní lára àgọ̀ wọn ni pé ọ̀kan bẹ̀rẹ̀ níbi tí ò ti sígi tí ò ti sí fèrèsé tí ò ti sí ilé tí ò ti sí àmì kankan ń bẹ̀ ọ wá bẹ̀rẹ̀ kọjá ń bẹ̀ tó o pè yẹn lágọ̀ ìwọ gangan ni olórí òmùgọ̀ ayé ìwọ gangan ni olórí òmùgọ̀ ayé àfi kó lọ túbá kó lọ túbá àwọn ọmọ wà níbi kọ́ṣe ni àfi ìdí tí ọlọ́run bá fi ṣe àdáyẹrí fún àlejò Muhammad nìkan sallallahu alayhi wa sallam. kókó kẹta nínú ọ̀rọ̀ tí Umaru sọ yìí òkúta dúdú yìí nìkan ni mùsùlùmí lè fẹnu kò ní Kaaba kò gbọ́dọ̀ jẹ́ òkúta mìíràn sọ ti gbọ́ kò gbọ́dọ̀ jẹ́ òkúta mìíràn nǹkan kẹta yìí ló tún fi rinlẹ̀ pé ìbàjẹ́ ti bíbọ òkúta ni mọ́sálásí kọ̀ọ̀kan ni òkúta ìbá wà fún fífi ẹnu kò tọ́ba àgásípẹ́ ti bíbọ ni a jẹ́ pé every masjid ló máa ní òkúta òkúta ṣe àwọn tó bá ń orílẹ̀-èdè kan ń bẹ tí òṣòkúta ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni àmọ́ ọlọ́run ọba àlékè ọlá ọba tí máa sa ẹni tó bá wù lẹ́sà òun náà ni ọba tí máa sa ohun tó bá wù lẹ́sà ìṣẹ̀ṣẹ̀ òsì lọ́wọ́ tiwa ẹ̀sà tọ́lọ̀ ń sa iyọ̀ sọ́sà ìrùpẹ̀ bẹ́ẹ̀ kó ga sí pé ń tà ń fi yọ̀ ọ́ ṣe ọ fi yèèpẹ̀ yèèpẹ̀ fi rọ́pò ẹ ẹ́ ọlọ́run sa iyọ̀ lẹ́sà pé o ní adùn ọbẹ̀ o ní adùn ọbẹ̀ ọlọ́run sa òkúta kàábà lẹ́sà láàrin àwọn òkúta ẹgbẹ́ rẹ̀ sí pé òkúta yẹn à ń bọ́ ni gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan làbá máa gbé òkúta sí. àmọ́ òkúta kàábà yẹn òkúta ìtàn ni òkúta ìtàn ni tí àwọn onítàn ìsìláàmù sọ pé láti inú àlìjẹ́ náà lọ́lọ́run ti sọ̀ka ló ti sọ òkúta náà wá sílé ayé láti inú ọgbà àlìjánà ló ti sọ òkúta yẹn kalẹ̀ wá sílé ayé ní ìbẹ̀rẹ̀ pẹpẹ rẹ̀ òkúta náà ó funfun ju yìnyín lọ ó funfun ju yìnyín lọ. ọwọ́ ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí wọ́n fi ń kàn án tí wọ́n bá fẹ́ kíìsì ẹ̀ òun ló chẹ́ǹjì ẹ̀ kúrò ní funfun ló sọ di òkúta dúdú tó sì gbé orúkọ yẹn rù tó fi ń pè ní alẹ́ hajaru alẹ́ asiwadu. ìyẹn jẹ́ ọ̀kan nínú ìtàn tó wà lórí òkúta náà. so àyè tọ́lọ́ sì gbé sínú àyè tọ́lọ́ ń gbé sínú gbogbo àwọn ànẹ́bí ọlọ́run wọ́n bá ń bẹ̀ ni wọ́n bọ́ òkúta yẹn wọ́n bá ń bẹ̀ ni nígbà tọ́lọ́run ọba àlékè ọlá tó sa omi sẹ̀mísẹ́mì zamzam tó sa lẹ́sà láàrin oríṣiríṣi omi tí ń bẹ láyé ìjọ rọ̀ wá lọ́rùn láti ní kànga omi sẹ̀mísẹ́mì láàyè míì yàtọ̀ sí àyè tọ́lọ́ ń gbé sí sars wà ní omi káàkiri ọlọ́run ọba ìmọ̀ sa ẹni tó bá wù lẹ́sà ó sì máa ń sa ohun tó bá wù lẹ́sà àwa kọ́ la sa nǹkan lẹ́sà ọlọ́run ọba ni ó sà wá lẹ́sà. okay so àyíbá àmọ́ tẹ́nìkan bá pàdé rẹ̀ tó bá sọ pé ẹ̀yin mùsùlùmí ẹlẹ́ẹ̀bọ nǹkan òkúta tí ń bẹ ní kàbá ńkọ́ á sọ fún mi pé àwọn tí ń bọ òkúta gbogbo ibi tí wọ́n ní ilé ìsìn sí ni wọ́n ti ń bọ òkúta tọ́ba ká sí pé ìjọ mùsùlùmí wọ́n ń bọ òkúta ni òkúta yẹn yẹ kó wà nù mọ́sáàsì tiwa náà. àbáwọn tí wọ́n ń bọ ajá kí wọ́n ń ṣé gbogbo ibi ojúbọ wọn kọ́ ni wọ́n ti máa pa ògùn ni wọ́n ti máa pa ajá ni ṣé gbogbo ojúbọ wọn kọ́ ni wọ́n ti máa kó irin àdá àké kankan tí wọ́n kó sí ni whereas ó níbi tí wọ́n ti bí ògùn àmọ́ torí pé wọ́n ti sọ́ di bíbọ́ lọ́ fi ká sí pé gbogbo ibi tán bá ti gbogbo ibi tán bá ti ní ìjọ sí ni wọ́n ti ní símbọ̀ ògùn níbẹ̀ bẹ́ẹ̀ náà ní Ṣàngó bẹ́ẹ̀ náà ní Christianity gbogbo ibi tán bá ti ń bọ Jésù gbogbo bẹ̀lẹ́ ti máa rí àgbélébù lógo rẹ̀ nu kò sí ṣọ́ọ̀ṣì kan láyé àfi kẹrí kíni àgbélébù Jésù níbẹ̀ ó kéré parí ẹ tún lè rí nǹkan mi o ẹ lè rí àwòrán ẹ ṣe ń pè Jésù o ìyẹn sì kọ́ láwòrán Jésù ẹ lè rí àwòrán Màríà o níbẹ̀ o ìyẹn sì kọ́lẹ̀ tí ń pè ní Màríà ṣùgbọ́n kò sí lè sí wọn tẹ́ ẹ dé kódà ìta ṣọ́ọ̀ṣì wọ́n fi àgbélébù síbẹ̀ inú ṣọ́ọ̀ṣì wọ́n fàgbélébù síbẹ̀ kó tó wá di pé wọ́n wà pín kárí wọ́n lè fi ṣe ẹnu ọ̀nà wọ́n lè fi ṣe ẹnu géètì yàrí etí wọn wọ́n fi ṣe nǹkan ọrùn wọn wọ́n fàgbélébù ṣe ok tí yẹn túmọ̀ sí wípé nígbà tó ti jẹmọ́ bíbọ ó ti di kán máa duplicate yẹ káàkiri gbogbo àyè tí wọ́n bá ti ń sọ pé àwọn ń ṣe ìsìn yẹn islam nìkan ni ò ní irú àmì bẹ́ẹ̀ islam nìkan ni ò irú àmì bẹ́ẹ̀ àfi àwọn onísúfí àfàwọn onísúfí tó jẹ́ pé àwọn Tìjàníyà wọ́n ti ní lógò tiwọn àwọn oníkọ̀dìríyà àwọn náà ti ní tiwọn ló ti yé má wàá sọ fún mi wípé ẹ àwọn mọ́sálásí náà tẹ́ bá ti kọ́ wọn wọ́n máa ń gbé crescent àti star wọ́n máa ń fi design orí rẹ̀ mo ti sọ fún ọ rí wípé ìyẹn kì í ṣe àmì Islam ìyẹn kì í ṣe àmì Islam àwọn oníbídíà kan ni wọ́n dá a lẹ̀ sí wa lọ́rùn àwọn bídíà kan ni wọ́n dá a lẹ̀ sí wa lọ́rùn mọ́ṣáláṣí tiwa yìí gan-an nígbà tí wọ́n fẹ́ kọ́ ọ tó pé wọ́n kàn gbá kínní yẹn nígbà pé gbogbo mọ́ṣáláṣí ló gbọ́dọ̀ ni ìgbà tí wọ́n gbà nù whereas kínní yóò nípìlẹ̀ látọ̀dọ̀ ànábì kò nípìlẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà àwọn kankan dásà kan ẹ̀yin náà sì tẹ́wọ́ gbà so èyí tẹ́ fi síbí ẹ̀yin tẹ́ jẹ́ ẹnjìníà ẹ̀wá bẹ́ẹ̀ bá ṣe yọ kúrò ńbẹ̀ ẹ̀wá bẹ́ẹ̀ sì yọ kúrò ńbẹ̀ o gbogbo àti nbá ti rí nínú nínú rẹ̀ máa bí mi torí ìsìláàmù ti wo ò ní sí ń bọ̀ ìsìláàmù ti wa kò ní kíni kò ní sí ń bọ̀ ààbọ̀ oòrùn ààbọ̀ òṣùpá ààbọ̀ ìràwọ̀ Allah subhanahu wa ta'ala là ń jọ́sìn fún so bí àníyàn bó ṣe jẹ́nu. Hadith two five five. Anibunu Abbas radiyallahu anihuma qala qadima Rasulullah sallallahu alayhi wa sallam wa ashabuhu فقال المشركون إنه يقدم عليكم وقد وهنهم حمى يثرب هم حمى يثرب فأمرهم النبي صلى الله عليه وسلم anyẹ́rìmùlú àlè àṣìwátọ̀ sàlàsà wà ànyẹ́mṣú máa báyìí náà rùkùnáyìnì wàlámù yámúná àhú an ya amurahum an yarmulu al ashwata kullaha ila al ìbùkọ́ù àlè yìí. Hadis two five five láti ọ̀dọ̀ ọmọ Abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì ó sọ pé kọ́dìmà Rasulullah sallallahu alayhi wa sallam wa ashabuhu ògìṣẹ́ àlọ́hùn àti àwọn sọ̀hábà rẹ̀ wọ́n wọ ìlú mọ́kà. fàkọ́ọ̀lá lè mushrikun nígbà tí ń wọ̀lú mọ́kà àwọn ọ̀ṣẹ́bọ wọ́n bá ń sọ pé innahu yaqdamu alaykum wọ́n ní dágúdájú ànábì ó bá yín ẹ máa wò ó yóò wọ̀lú bá yín o wàkọ̀dí wàhánahùn húmọ yẹsùrìbà ó ní ànábì máa wọ̀lú wá báyìí pẹ̀lú ibà yẹsùrìbà ibà màdínà torí pé ìlú màdínà híìtì ẹ̀ lágbára gan-an débi pé ńgbà táwọn sàábà kọ́kọ́ wọ ọbẹ̀ ibà ò jẹ́ wọn gbádùn wẹ́dà màdínà ó lágbára ju ti Mákà lọ wọ́n wá ń sọ àsọọ́lẹ̀ fúnra wọn wípé ẹ máa wò ó ibà ti bayé wọn jẹ́ ibà ò jẹ́ wọn lálàáfíà mọ́ ẹ rí bí wọ́n ṣe máa ṣe tí wọ́n máa ṣe tíẹ́tíẹ́ nígbà tí wọ́n máa ń ṣe tàwáàfù ẹ rí ẹ rí pé wọn ò ní nífúnnú ibà ti hàn wọ́n léèmọ̀ ànábì wa gbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀. فأمرهم النبي صلى الله عليه وسلم أن يرملوا الأصوات الثلاثة nígbà táwọn ìdìbò wa gbọ́ bẹ́ẹ̀ tán ọwa ni tẹ́ bá ti fẹ́ ṣe tàwáàfù ẹ̀ẹ̀méje nìyẹn ó ṣe tàwáàfù yípo kàábà ní anti-clockwise táwọn pé bí bí aago ṣe ń lọ nì bọ́wọ́ aago ṣe mọ́ lọ nì àbí tábà fẹ́ ṣe tàwáàfù páàsì ṣe ni káníkì ní ìní kàábà yẹn fẹ́ wá ṣe tàwáàfù dípò kọ́ máa lọ bí ọwọ́ aago báyìí yóò wà lọ báyìí yóò gbé kàábà sí òsì rẹ̀ tó ti yé a gbé kàábà sí òsì rẹ̀ yóò wà máa lọ báyìí ó dé ní. ọ̀dẹ̀jì ọ̀dẹ̀ta ọ̀dẹ̀rin àrùn, ẹ̀fà èje ìbí náà ni ó parí ẹ̀ so ńgbà táwọn ibi tí wàá gbọ́ pé àwọn kèfèrí wọ́n lérò pé ibà ti han àwọn léèmọ̀ ń lu mọ̀dínà ni táwọn ò sì mọ̀ pé ní kété tànàbì dé mọ̀dínà tí ibà hàn wọ́n léèmọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ànábì ti bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ọba kó rìdíùsì ìgbóná ìlú Màdínà kó dà sí pápá júfà.